wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún ọlọ́run ọba atọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àti orí ajẹ́njẹ́tọ́ ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama eléyìí ni ètò wa at-tawhid eléyìí tí a máa ń mú wá wa nílé iṣẹ́ rédíò tí a wà yìí ètò yìí àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ àwọn náà ni jamaa masjidu fatima masalasi fatima tí wọ́n wà ní òpó màálù abẹ́lọ́wọ́n bá líkẹ́ lákí ọlọ́wọ́n bá kí ó túbọ̀ máa bùkún àpò wọn kọ́lọ́wọ́n bá líkẹ́ kọ́ fi àlùbáríkà síbi iṣẹ́ ìṣe wọn alàlá ilaha illallah eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò àtàwíìdù ní àsìkò yìí òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ìkúnlẹ̀ kíni nínú Islam ọ̀rọ̀ nípa ìdájọ́ ìkúnlẹ̀ kíni nínú Islam ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé àwọn èèyàn sì àsìgbọ́yé ọ̀rọ̀ náà púpọ̀ láwùjọ wa yìí eléyìí tó fà tó jẹ́ sí pé oríṣiríṣi ìdájọ́ àbóríṣiríṣi àgbọ́yé àbóríṣiríṣi ojú òun náà ni àwọn èèyàn fi ń wo àlámọ̀rí ní àwùjọ wa àìlè ló fà ló fi jẹ́ sí pé nínú insof nínú ṣíṣe déédé ṣíṣe dọ́gbandọ́gba òun náà ni kí a gbìyànjú ká tẹ ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà gẹ́gẹ́ bí ó sì gbé wá insha allahu ta'ala ṣẹlẹ̀ báyìí òun náà nìkan tí a fẹ́ gbìyànjú àti ṣe abẹ́lẹ́ wọn bá lékẹ́lá kọ́lọ́n bá kí ó jẹ́ kí ó ṣe àǹfààní fún gbogbo ẹni tí yóò bá tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà àti gbogbo ibi tí afẹ́fẹ́ ọ̀rọ̀ náà ibi tí ó fẹ́ dé bákan náà kọ́lọ́mọba àdìgẹ́ kó jẹ́ kí ó sàǹfààní fún ẹni tí ó fẹ́ sọ náà láyé àti ní ọjọ́ gbọdọ̀ kìyàmà la ilaha illallah ibadallah ọ̀rọ̀ nípa àtàhíyà kíkíra ẹni nínú islam ọ̀rọ̀ kan ni tó jẹ́ sí wípé a islam ó sàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún wa nípa àlámọ̀rí náà nítorí pé àtàhíyà ìkíra ẹni nínú islam àìbáadà ni àìbáadà ìjọsìn ni fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ìmọ̀kírẹ ni ìyá ni ìjọsìn ni nítorí wípé nǹkan tá a máa fi mọ ìbádà tá a máa fi mọ pé nǹkan jẹ́ ìjọsìn nínú islam òun náà ni pé kí a rí i pé ọlọ́run ọba àlekíọ́lá ó fi ẹ̀san síbi ṣíṣe iṣẹ́ bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba àlekíọ́lá bá ti fi ẹ̀san sí pé ẹni tó bá ṣerú iṣẹ́ yìí yóò gba ẹ̀san báyìí ó jẹ́ ó jẹ́ nǹkan tó jẹ́ ọjọ́ ọ̀ràn yẹn ni tó jẹ́ pé ẹni tó bá gbèjù sílẹ̀ máa jìyà ni àbọ̀jẹ́ nǹkan tó yẹ pé kìí sọ̀rọ̀ ẹ̀yàn àmì tó bá ṣe yọgbà ládá gbogbo ilé ìbáyàn ìbáàdà ni ìjọsìn ní jẹ́jẹ̀ máa àrínú àwọn ìjọsìn tó yẹ pé téèyàn bá ṣe èyàn ó gbà ládá lọ́dọ̀ Ọlọ́run Ọba àmọ́ àìṣe rẹ̀ kò mú yàdá ní èyàn ní jìyà lọ́dọ̀ Ọlọ́run Ọba àdẹ̀rínú àwọn ìjọsìn ilé tó yẹ pé téèyàn bá ṣe yóò gbà ládá téèyàn bá dẹ̀ ṣe yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run Ọba gbogbo ilé ìkéyìí tó bá jẹ́nu méjèèjì ìjọsìn ní méjèèjì torí pé ìní ẹ̀san ìgbàládá ó ti ní í ṣe pẹ̀lú àlámọ̀rí náà nàmọ ọ̀rọ̀ kíkí rẹ̀ nínú islam yìí ọ̀rọ̀ kan tó yẹ sí pé nígbà tá a gbé e yẹ̀ wò a rí i pé ọ̀rọ̀ yìí ń kọ́ o ọlọ́run ọba àlekẹ́lá fi ẹ̀san tó pọ̀ síbi ká máa kíra wa nítorí pé tí a bá wò ó nípìnlẹ̀ a rí i pé ìkírẹ ni a rí i pé kò sí àṣà náà kò sí àṣà náà tí ò gbé ká máa kírẹ ni wá nítorí pé nínú àwọn mòrúà ìjọmọlúwàbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní ká pàdé ara ẹni àbí rẹ ní ká kírẹ ni wá so gbogbo àṣà ló ní kíkí nínú ló dẹ̀ ní ọ̀nà tí àṣà kọ̀ọ̀kan tán máa ń gbà fi kíra wọn so yíba ní sìn so nítorí lọ́fà ló fi jẹ́ sí pé táwọn èèyàn bá ń gbọ́ ọ̀rọ̀ kíkí àbí tí ọ̀rọ̀ kíkí bá ń kọjá létí gbọ́ àwọn èèyàn ní táwọn èèyàn sábà máa ń tó sábà máa ń wá sínú làákàyè wọn jù lọ́pọ̀lọpọ̀ òun náà ni pé àṣà ni so eléyìí báyìí lóòótọ́ gbogbo àṣà ló ní kíkí ṣùgbọ́n Islam ó jẹ́ kí a mọ pàtàkì kíkí pé ìbáàdà ni wípé ìjọsìn ni Ọlọ́run bá lè gẹ́gẹ́ kọ́ wa lé àwọn ẹ̀kọ́ tó pọ̀ lórí eléyìí báyìí náà ẹ jẹ́ ká kọ́ lọ wo aya kan tó wà nínú suratu nisa aya yìí ó wà nínú suratu nisa aya ẹlẹ́ẹ̀kẹrìndínní àádọ́rùn verse eighty six nínú suratu nisa ọlọ́run bá alekela ń sọ ba'da a'udhu billahi minash shaitanir rajim wa idha huyyitum bitahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha inna allaha kana ala kulli shay'in hasiba aya yìí ọlọ́run bá alekela sọ pé wa idha huyyitum bitahiyya ọlọ́run ní tí wọ́n bá kí yín pẹ̀lú kíkí kan fàáyù bí ahsana minha ọlọ́run ní ẹ̀yin náà kí wọn padà pẹ̀lú eléyìí tó dáa ju eléyìí tó fi kí yín yẹn lọ nígbà tó bá kí wa gẹ́gẹ́ bí mùsùlùmí àwa mùsùlùmí tó bá kí wa eléyìí tí islam gbé kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ islam ni pé káwa ká dá ẹni tó kí wa yẹn lóhùn pẹ̀lú ọ̀nà tó dáa ju ọ̀nà tó gbà kí wa lọ. awuruduha ọlọ́run bá ní tẹ̀yẹ̀ bá wa lè dáhùn tẹ́ ẹ̀ bá lè dá padà kọjá abẹ́ni yẹn ṣe kí yín tẹ́ ẹ̀ lè ṣàlékún ọlọ́ni rùdúhà ẹ dá padà ní dèdè bó ṣe gbé wá fún yín ẹ má dẹ́kù so eléyìí báyìí ni ẹ̀kọ́ Islam eléyìí báyìí òun lọ́fà ló fi jẹ́ sí pé tí a bá rí èèyàn kan tó bá sálámà sí mùsùlùmí tó bá sọ pé assalamu alaikum tó bá sálámà sí mùsùlùmí eléyìí báyìí tí ó lóore jù òun náà ni kí a ṣe àlékún ọ̀nà tẹ́ni ìgbà sálámà sí wa tí a bá wo hadith wa nabi sallallahu alaihi wa sallam tí àfáwà Jarir ibn Abdillah ibn Jarir at-Tabari rahimahullahu ta'ala ibn Jarir at-Tabari tí wọ́n gbé jáde so hadithu yìí wọ́n gba látọ̀dọ̀ Salman al-Farisi radiyallahu anhu qal ja'a rajulun ila nabiyyi sallallahu alaihi Salman al-Farisi ó ní ọkùnrin kan wá sallallahu alaihi wasallam wá sọ wípé àláfíà ọlọ́run ọba kó máa bá ọ eré òjíṣẹ́ ọlọ́run ọba faqala wa alayka salam wa rahmatullah ànábì ní àláfíà ọlọ́run ọba kó máa bá wọ náà kí ìkẹ́ ọlọ́run ọba sì máa bá ọ pẹ̀lú tabawo gbólóhùn yìí ẹ̀rí pé ànábì ti kí ẹni yìí lọ́nà tó dáa ju ọ̀nà tẹ́ni gbà kí ànábì lọ ìtẹ́ni yìí wí ni assalamu alayka ya rasulallah ó ní àláfíà ọlọ́run ọba kó máa bá ọ kọ̀kọ̀ kọjá ìtọrọ àláfíà fanabi sallallahu alayhi eléyìí báyìí ó jẹ́ nǹkan tí a fẹ́ kí akọ́kọ́ gbóyé ná pé inshallah a padà tún máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tá à ń bá lọ yìí ṣùgbọ́n ká mọ̀ yìí pé kíkí ńkọ́ o nínú Islam ẹ̀sìn ni kò tí ì bá ń sọ ọlọ́run bá àlékẹ́ dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti kí nínú Islam abẹ́lọ́run bá àlékẹ́ lá kọ́nà bá kó fún wa ní àgbọ́yé Islam kọ́nà bá àlékẹ́ lá kó jẹ́ ká lè gbọ́ ọ̀rọ̀ náà yé ju bí a ṣe ń sọ lọ ká gbọ́yé ní ti dáadáa ju bá ṣe ń sọ lọ la ilaha illallah àwọn tó ṣe onígbọ̀wọ́ ètò yìí lẹ́ẹ̀kan sí jama'a Masjidu Fatima jàmá masalasi Fatima ní òpó màálù kọ́lọ̀ balẹ̀ kọ́ bá bùkún àpò wọn èmi tí mo bá yín sọ̀rọ̀ òun náà ni ọmọ ìyá yín Abdulrazak ibn Hassan al-Ejigbowi èmi ni mo bá yín sọ̀rọ̀ eléyìí tí nọ́mbà ìbánisọ̀rọ̀ mi jẹ́ zero eight zero sixty two forty three seventy two eighty four zero eight zero sixty two forty three seventy two eighty four tábàárẹ̀ tí ó ní ìbéèrè lórí àwọn ọ̀rọ̀ tí a bá wa sọ àbí lórí àwọn àlámọ̀rí mi insha allah a lè pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè fún wa tán yìí آه، والسلام عليكم ورحمة الله وبركاته الله والصلاة والسلام على نبيه على رسوله النبي الكريم وبعد بني الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم اتواتي آه، أمبالو ètò atawhid gẹ́gẹ́ bí a ṣe máa ń gẹ́gẹ́ bó ṣe máa ń wá sí etí gbọ́ wa lọ́jọ́ òní ètò atawhid tá n bá lọ èdè tí àwọn jama masalasi Fatima ní òpó màálù tí wọ́n ṣe olóńgbọ̀wọ́ rẹ̀ òun náà ni à ń tẹ̀síwájú lọ ní orí ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń gbọ́ wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ báyìí. Ibadallah eléyìí tí a ń gbéyẹ̀wò lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ kíkí ni nínú Islam ìhà wo ni islam kọ sí kíkíni àti wípé àwọn ẹ̀kọ́ wo àwọn adab àwọn ẹ̀kọ́ wo ló wà fún bá ti ń kíni nínú islam òun ni à ń gbìyànjú àti ṣe àgbéyẹ̀wò rẹ̀ alhamdulillah ní ìjẹjọ ibi tí a dúró sí òun náà ni hadithu tí afáwa tí wọ́n gbà wá látọ̀dọ̀ afáwa salman alfarisi rahimahullahu radiyallahu an nígbà tó ń sàlàyé fún wa nípa bí a ṣe gbọ́dọ̀ mọ dára wa lóhùn nígbà tí a bá ń kíra wa àti ẹ̀kọ́ tó ń bẹ ń bi sísàlékún lórí kíkí tí wọ́n bá fi kí wa nígbà tí a wà lábẹ́ àyà tí ó wà nínú sọ́rọ́tù nìsá àyà ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rùn àyà verse eighty six tá n bá lọ. na àwọn ẹni tí ó bá ń tẹ̀lé wa ní àti ìjẹ́jọ́ yóò ti mọ ibi tí a bá ọ̀rọ̀ náà dé. náà a bá ọ̀rọ̀ náà débi tí anabi sallallahu alayhi wa sallam tí ẹnìkan ti wọlé tó sálámà sanabi wa sallam ìgbà tí anabi ó dá lóhùn anabi ni wa aleykum salam wa rahmatulahi wa barakatu anabi sallallahu alaihi wasallam ṣe àlékún lórí bí ẹni anabi ṣe àlékún anabi ni wa aleykum salam wa rahmatulahi ibi tá a dé ni anabi ṣe àlékún lórí tẹ́ni ìwí ẹni kan sọ pé asalaamu aleykum asalaamu aleyka lásán anabi sallallahu alaihi wasallam dẹ̀ sọ pé wa aleykum salam wa rahmatulahi òun náà sọ pé assalamu alayka ya rasulallahi wa rahmatullah ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba kó máa bá ọ ìrè òjíṣẹ́ ọlọ́run ọba faqala lahu rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa dáhùn náà lóhùn wípé anabi sọ wípé wa alayka salam wa rahmatulahi wa barakatu anabi ní àláfíà ọlọ́run ọba kó máa bá wọn náà àti ìkẹ́ rẹ̀ àti orí ajẹ́jẹ́ tán rẹ̀ tí a mọ̀ sí albarka thumma jaa akhar ẹni kẹta náà tó dé òun sọ wípé assalamu alayka ya rasulallahi wa rahmatullahi wa barakatu òun sá gbogbo ó dá ó pé gbogbo sálámà rẹ̀ délẹ̀ faqala lahu wa alayka anabi sallallahu alaihi wasallam wa sọ pé wa alayka anabi wa dá lóhùn pẹ̀lú eléyìí tó kéré jùlọ nínú ọ̀nà ìdánilóhùn tá bá sálámà sí ni faqala lahu rajul ọkùnrin wa sọ pé anabi pé ya nabiyallah eré òjísé ọlọ́run ba ìrà anabi ọlọ́run ba bi abi anta wa ummi أتاك فلان وفلان فسلم عليك فرددت فرددت عليهما أكثر مما رددت علي فقال ẹni sọ pé ànábì à lágbájá àti lágbájá wọ́n bá wọn sálámà sí ọ ó sì dá wọn lóhùn sálámà ju bí wọ́n sì dá wọn yìí sálámà sí ọ lọ bákan náà ọ dá wọn lóhùn ju bí o sì dá èmi lóhùn nígbà mo sálámà sí ọ lọ ẹni sọ fún ànábì pé farodata àléhìmá akthar mimma rodata àléyà ó dá wọn lóhùn kọjá bí o ṣe dá èmi lóhùn faqal anabi sallallahu alaihi wasallam sọ pé innaka lam tad'a lana shay'a anabi ní ọmọ yìí pé ìwọ gbogbo ẹ̀ ló kó tán òfin kankan lẹ̀ fún wa tá a lè sàlékún ni gbogbo sálámà nì pátápátá ló kó tán so yìí bá nísìn qala Allahu ta'ala anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run sọ pé wa idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha faradadnaha alayk ọlọ́run bá àlékẹ́lá sọ pé tí wọ́n bá kí pẹ̀lú kíkí kan ẹ̀yẹn kí wọn lọ́nà tó dáa ju bọ́n ṣe kí yín lọ òun ni ẹni lákọ̀ọ́kọ́ àti ẹni lẹ́ẹ̀kejì yẹn mo kí wọn lọ́nà tó dáa ju bọ́n ṣe kí mi lọ nìyẹn àwòrán dùhà tàbí kẹ́ ẹ dá padà ní dèdè bá ṣe gbé wá tí ó sí àlékún kankan tẹ̀lé ṣe lórí ẹ̀ so ànábì ni eléyìí báyìí ni dèdè bó ṣe gbé wá ni mo dá padà sí ọ yẹn wà á léyìí mo sọ yẹn yẹn pé mẹ́tẹ̀ẹ̀ta tó wí fún mi kọ́mọ báwọ̀ náà dèdè bó ṣe so eléyìí jẹ́ kọ́kọ́ pé tábà kí wa nínú ẹ̀sìn á kí wọn dáadáa ju bá ṣe kí wa nínú àwọn hadithu tí a tún gbé yẹ̀wò náà ká lè bá mọ̀ pé ọ̀rọ̀ kíkì ọ̀rọ̀ kan tó ẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni tó sì ní ládá nínú àti abálọ́wọ́ hadithu eléyìí tí àfáwa ahmed gbà wá nínú musnad wọn hadithu yìí wọ́n gbà látọ̀dọ̀ imran bin husayn anna rajulan jaa ila nabiyyi sallallahu alaihi wasallam faqal imran bin husayn sọ pé dájúdájú ọkùnrin kan wá bá nabi sallallahu alaihi wasallam wá wá sọ pé assalamu alaikum lẹ́nu ìwọ̀nba bí ó ṣe wí yìí faradda alayhi thumma jalasa anabi wa dá lóhùn sálámà ọkùnrin wá jókòó thumma faqal anabi wa sọ pé ashara ó ní mẹ́wàá thumma jaa akhar faqal ẹlòmíì tún dé òun náà sọ pé assalamu alaykum wa rahmatullah ìkẹ́ ọlọ́run ọba àláfíà ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba kó máa bá ọ kọmọ báyìí faradda alayhi anábì dáhùn náà lóhùn sálámà thumma jalasa faqala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh òun wá sá mẹ́tẹ̀ẹ̀ta pé faradda alayhi thumma jalasa anabi wá dá lóhùn sálámà ẹni wá jókòó faqala thalathun anabi ló ní 30. now eléyìí báyìí ó ń jẹ́ kó yọ pé ẹni tó bá sálámà níwọ̀n bá bí tẹni àkọ́kọ́ sí sálámà yẹn ládá mẹ́wàá ní òní ẹni tó bá sálámà níwọ̀n bá bí tẹni ẹni ẹlẹ́ẹ̀kejì sí sálámà yẹn ogún ládá ní òní ẹni tó bá wá sàkànlẹ̀ irú ẹni báyìí yóò ní ládàá ọgọ́rùn-ún ẹ rí wípé ìkíni ńkọ́ ìsálámà sí ní ńkọ́ o àìbáàdà ni òun ló fi ní ládàá nínú eléyìí báyìí la fẹ́ mú jáde nínú àwọn ẹ̀rí tí à ń mú jáde tí à ń gbé tá ń gbé jáde fún wa yìí naam inshallah lẹ́yìn tá a ti gbọ́ eléyìí báyìí yé kò tí yé báyìí nísìn inshallah nínú àwọn ẹ̀rí tá a tó mú wá tá a fi parí ní ṣókí nítorí àsìkò wa tó fún lórí ọ̀rọ̀ wípé ìkíni ńkọ́ àìbáàdà ni ẹ̀sìn ni torí pé ó ní í ṣe pẹ̀lú pé àgbàládá lórí ìmọ̀ kí rẹ nínú Islam ọlọ́run ọba àlekà anábì sallallahu alaihi wasallam sọ nínú hadith sí Abu Dawud gbà wá ní àtọ̀dọ̀ àfáwà ní elétọ́ pé ìsinádùú ẹ̀dọ́dọ̀ àfáwà Abdullahi Abu Hurairah radiyallahu anhu òun gbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsi biyadihi anábì ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń ṣe Allah tí ń ṣe ọlọ́run ọba la tadkhulul jannata aljanna wàlá tu'minu hatta tahabu anábì ní ẹ̀ sì lè ní ìmánì ìgbàgbọ́ ta ni ó gbé yín wà lìjẹ́ náà ni ẹ̀ lé ní àyàfìgbà tí ẹ bá ń fẹ́ràn ara yín afala adullukum ala amrin idha fa'altumuhu tahababitum anábì ní tó tẹ́ bá wá fẹ́ ní ìmánì tẹ́ sì fẹ́ nífẹ̀ẹ́ ara yín tí ó mú yín ní ìmánì tí ó mú yín wà lìjẹ́ náà ṣé kí n júwe nǹkan kan fún yín tó a tún mọ tẹ̀síwájú lórí ìtànà sí àdìsù yìí tá a fẹ́ fàyọ́ ńbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba so eléyìí báyìí òun náà ni ètò tí àwọn jama masalasi Fatima eré tí wọ́n ṣe olúgbọ̀wọ́ rẹ̀ ètò wa at-tawhid gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣàlàyé fún wa so èmi tí mo ń bá yín sọ̀rọ̀ òun náà ni ọmọ ìyá yín Abdulrazak bin Hassan al-Ejigbowi tí ó gbajúmọ̀ sí afẹ́ Ejigbo so a nọ́mbà ìbánisọ̀rọ̀ mi fẹ́ni tó bá fẹ́ pè sórí nọ́mbà náà ó ní zero eight zero sixty two forty three seventy two eighty four zero eight zero sixty two forty three seventy two eighty four so eléyìí báyìí ni ètò at-tawhid abẹ́lẹ́ ọba lèkìlá kọ́lọ̀ kojú kó sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Maaleykum salaam ẹjọ programu ni wọn ní ojoojúmọ́ ló ń lọ kí sọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ o. ok ok ah, ọ̀tọ̀ ni inú ọ̀wẹ̀ alhamdulilayi ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni ni. Salamu alaikum. Wa alaikum salam. Ẹ gbọ́ òní ni tẹ́tí náà bí. Ìmọ̀ ìtàbà rẹ̀ ní tẹ̀lé. So mi ìmọ̀ ẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ́wọ́. Ok, salamu alaikum. Wa alaikum salam.

èèyàn kan ló máa ń ṣe ló máa ń bake ó máa ń ṣe snacks ó máa ń ṣe gbogbo ẹ̀. now so wọ́n máa ń gbéṣẹ́ birthday wá bá wípé kó ṣe birthday fún wọn ní birthday àbí nǹkan kan mọ ọpẹ ni tó yíwọ pé birthday kẹ kí ẹ máa ṣe birthday nínú Islam tó kò dà ọ̀tọ̀ ìlànà Islam ó tún wá ń ṣe cake fún wọn bọ iṣẹ́ ti tẹ kó ṣe kó bake kó ṣe gbogbo ẹ pé ṣó wọlé àbí kò wọlé rárá. kò wọlé kò dáa. ok sir ẹni tí ìjọba ti gbé wá pé a fún bẹ́ẹ̀dì àbí kẹ̀kẹ́ kó. bẹ́ẹ̀ni ìyẹn gbọ́dọ̀ bá wọn ṣe. ok ok ẹ ṣe ìjọba ìjọba kò lọ fẹ́ náà ọkùnrin náà sábà wà láàrin báyìí. náà sáwọn ni. àwọn àìsàn ti lọ. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd ètò wa tí ó máa ń wá sí etí gbọ́ wa ní ojoojúmọ́ nínú oṣù ramadan ilé tí a wà yìí òun náà ni ètò at-tawhid ilé tó yẹ sí pé àwọn jama masalasi fatima ní òpó ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ so ètò tí à ń bá lọ ọ̀rọ̀ tí à ń bá lọ òun ni ọ̀rọ̀ nípa ìdájọ́ kíkíni nínú islam àti pé àwọn ẹ̀kọ́ wo ni islam gbé kalẹ̀ fún àwa mùsùlùmí tá fi kíra wa ibadallah tí a bá ń fi ọkàn tẹ̀lé wa lọ bí a ṣe ń bá ètò yìí lọ a rí i pé hadith lè ta mú gbẹ̀yìn wá òun náà ni hadith tí afawa abu dawud rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde nínú sunanu wa tí wọ́n àti isnadu ẹ̀ tí hadith náà tí ó dọ́dọ̀ afawa abu hurairah radiyallahu anhu tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àti ká hadith yìí fún wa ní àná àmọ́ nǹkan tí a fẹ́ ká gbọ́yé kí àsìkò wa tó tán lánàá òun náà ni wípé hadith yìí ó ń jẹ́ kó yé wa wípé ajẹ́sí pé ìmọ̀ sálámà sí rẹ ni ìmọ̀ fọ́sálámà ká sábàbùn lè dùkú lè jẹ́nà ó jẹ́ sábàbí ó jẹ́ okùnfà tí múni wà lè jẹ́nà jaza unjazil eléyìí báyìí dẹ̀ ní ẹ̀san kan tó tóbi ni wàfáwùsùn azim èrè jẹ tí ó tóbi jùlọ ni òun náà ni kí èèyàn wọ àlìjẹ́nà abẹ́lẹ́ wọn bá lè kí alákọ̀ọ́lọ́ nǹkan má ṣe ní ìwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí báyìí jẹ́ pé wáyé pé ajẹ́ pé kíkí o nínú àwọn ìbáàdà lọ́wọ́ nítorí pé nǹkan tí yóò bi oríire ńlá fún ni lọ́jọ́ gbẹdà kìyàmà ni tí ó mú yẹn wà jẹ́nà ni so eléyìí bá fẹ́ ká mú dání gbogbo eléyìí tá a fi máa ni ẹ̀sìn gbọ́dọ̀ ẹ̀sìn sì gbọ́dọ̀ júwe fún wa báwo láti ṣe àwọn àlámọ̀rí wọ̀nyí lórí àyà tí àwa ń ka yìí náà bákan náà tí a bá lọ wo tafsiru al-Qurtubi rahimahullahu ta'ala fáwa al-Qurtubi nínú tafsiru wọn nígbà tí wọ́n ń sàlàyé àyà yìí wọ́n ní ajma' al-ulama'u ala anna al-ibtida'a bis-salami sunnatun muraghabun fiha wọ́n ní ẹnu àwọn olùmọ́kò lórí wípé ìbẹ̀rẹ̀ sálámà ìbẹ̀rẹ̀ kíkí ni pẹ̀lú sálámà sunna ni muraghabun fiha eléyìí tó yẹ pé a ṣe wá lójú kòkòrò ká máa ṣe báyìí irun sunna nabi sallallahu alayhi wa sallam ló wà inú àlámọ̀rí tó yẹ pé kì í sọ̀rọ̀ ẹ̀yàn òun náà ló wà so n tí wọ́n ń ṣàlàyé fún wa nìyẹn wá bákan náà wọ́n ní waraddahu faridatun bákan náà dídá sálámà padà kò yé báyìí nísìnyí faridatun ọ̀ràn ẹ̀yàn nìyẹn jẹ́ ìyẹn jẹ́ ọ̀ràn ẹ̀yàn lé wa lórí so wẹ́n rí i pé àti sálámà sísá sí ni àti dídáhùn sálámà sí àmì dídáhùn sálámà nígbà tá bá sálámà sí wa méjèèjì àlámọ̀rí ẹ̀sìn ni torí pé ìkan jẹ́ súnà ìbẹ̀rẹ̀ sálámà sí ìyẹn jẹ́ súnà tá a mọ̀ ìpele báyìí a ní ládàá tá a bá ṣe a ní gbèsè tí a bá gbé jù sílẹ̀ ìwà dáhùn sálámà òun jọ̀ràn yàn tó yẹ pé tó bá dáhùn tó bá sálámà sí wa tá a bá dáhùn a lẹ́sẹ̀ lórí àìdáhùn sálámà ni so ó túmọ̀ sí pé àtọ́jú kìíní àtọ́jú kejì àtọ̀nà kìíní àtọ̀nà kejì ọ̀rọ̀ ìbáàdà ni ọ̀rọ̀ bá ṣe jọ́sìn fọlọ́run ọba ni torí pọ̀rọ̀ tó ní ládàá ni wọ́n ní ẹ̀rí lórí eléyìí wọ́n ní liqawlihi ta'ala wọ́n ní torí gbọ́dọ̀ ọlọ́run ọba tó sọ pé fahayyu bi ahsana minha àwòrúdúhà ọlọ́run bá ní ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ kí wọn pẹ̀lú eléyìí tó dáa ju ọ̀nà tán gbà kí yín ni lọ tàbí kẹ́ ẹ dá padà dédé bí wọ́n ṣe gbé wá fún yín so eléyìí báyìí jókòó yọ wípé ojókòó yọ wípé ọ̀rọ̀ nípa kíkí ni nínú Islam ọ̀rọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ ìbáàdà ni ọ̀rọ̀ jọ́sìn ni torí pé ó ní ládá tó pọ̀ kò tí yé báyìí nísìn pẹ̀lú àwọn ẹ̀rí tí a ti mú wáyìí inshallah ta'ala afilé yìí a ó kọjá ojú àṣà lásán eléyìí tá a fi ń wu yẹn bí kì í bá ṣe pé nǹkan kan ni àlámọ̀rí kan tó yẹ pé a fi ń sin lọ́wọ́n bá ní adẹ́gbẹ́lára tó pọ̀ lórí ẹ̀ islam dẹ̀ kọ́ wa ní ẹ̀kọ́ báwo la ṣe máa kíra wa nínú islam náà lẹ́yìn eléyìí báyìí àjí kí ajíkóyè wa wípé ọ̀nà tá ń gbà sálámà sí ọ̀nà tá ń gbà kíra wa nínú islam ọ̀nà méjì ni wọ́n pe kíní kan ní atahiyatu bil qawl adẹ́n pe kíní kan ní atahiyatu bil fi'l ká kíra wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu sísọ bákan náà ká kíra ẹni pẹ̀lú iṣẹ́ ṣíṣe méjèèjì ni sunna kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo ni ni islam kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la yìí fẹ́ kíra wa ní àwọn ọ̀nà méjèèjì tá a ṣàlàyé fúnra wa yìí àtàhíyàtú bil qawl ká kíra wa pẹ̀lú gbólóhùn òun ni a ti ṣàlàyé fún wa ní wípé ká sọ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ẹni tó bá wí jálẹ̀ bí mo ti wí yìí yóò gbà ládàá tààtì ààrẹ gbà ládàá tààtì ládàá ọgbọ̀n irú náà ni wọ́n ibẹ̀ máa gbà ṣùgbọ́n tó bá sọ pé asalaamu alaykum wa rahmatulah irú ẹni báyìí yóò gba ládá ogún ẹni tó bá sọ pé assalamu alaykum yóò gba ládá mẹ́wàá sọ ẹ́ rí pé ìkíni pẹ̀lú gbólóhùn lélẹ́yìí eléyìí ni ẹ̀kọ́ Islam tó bá dẹ̀ ti kí wa báyìí Ọlọ́run bá ti jẹ́ kó yẹ pé ká dá padà dáadáa ká dá padà ju bọ́n ṣe kí wa lọ tàbí kí á dá padà ní dèdè bí wọ́n ṣe kí wa tó tàbá lágbára àti dá padà ju báni lọ naam eléyìí báyìí ni àtàhíyàtú bil qawl ó wá kù bil fa'il ká kéré ni pẹ̀lú iṣẹ́ eléyìí báyìí òun ni àwọn èèyàn wá ṣe àṣìgbọ́ rẹ̀ láwùjọ wa yìí ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wa tán bá kíra wọn pẹ̀lú gbólóhùn yìí tán àwọn tún wá tẹrùn bá fúnra wọn àbí kí wọ́n kúnlẹ̀ fúnra wọn àbí kí dọ̀bálẹ̀ fúnra wọn nílẹ̀ Yorùbá so yìí bá ní sìn gbogbo àwọn eléyìí báyìí àtàhíyàtu bil fa'ili ni kákìrẹ ni pẹ̀lú iṣẹ́ nìyẹn ẹ rí pé ìtẹrùnba ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ gbogbo àwọn eléyìí báyìí ẹ rí wípé iṣẹ́ ni kìí ṣe ọ̀rọ̀ ẹnu bí kìí ṣe pé iṣẹ́ tàn forí kéríkì ara ṣe ni kí ni Islam sọ nípa eléyìí báyìí Islam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ṣe kíra pẹ̀lú iṣẹ́ náà islam kọ́ wa lẹ́kọ̀ọ́ báwo la ìfẹ́ kíra pẹ̀lú iṣẹ́ eléyìí ni hadithu eléyìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Barra radiyallahu anhu hadithu yìí bẹ nínú sunanu abu dawud afáwọ abu dawud gba hadithu yìí wá nínú sunanu wọn hadithu yìí afáwọ Barra radiyallahu anhu wọ́n sọ wípé qala rasulullahi sallallahu alayhi wa sallam òjísé ọlọ́wọ́n bá kíkẹ́ àtọ́lọ́wọ́n bá kọ́ wọn bá wọ́n sọ wípé ma min muslimayni yaltaqiyani fayatasafahani illa ghufira lahuma qabla an yaftariqa arábìnrin kò sí mùsùlùmí méjì tí ó pàdé tí wọ́n wàá bara wọn lọ́wọ́ àyàfi kọjá sí pé ọlọ́run ọba àlékẹ́ ló ṣe àforíjìn fún wọn bá ti bara wọn lọ́wọ́ ni hata ilá àmì kọ́bílà an yaftariqa kọ́bílà an yaftariqa síwájú káwọn méjì tó sì òkan tó túká níbi tán wà ní. so a jẹ́ pé iye bara ẹni lọ́wọ́ nínú àwọn àlámọ̀rí tó jẹ́ sí pé islam ṣe wá lójú kòkòrò rẹ̀ nítorí pé ntí ọba sábà bíi kọ́lọ́run ọba àlékẹ́lá kó kẹ́ni ntí ọba sábà bíi kọ́lọ́run ọba àlékẹ́lá ṣe àforíjìn fún ni nǹkan tó tóbi ní iwájú ọlọ́run ọba ní nǹkan yìí jẹ́ so yìí báyìí nísinsìnyí eléyìí báyìí ojú ojú kúrò yìí pé ajẹ́sí pé nínú nǹkan tí ọ̀nà tá à ń gbà kíra pẹ̀lú iṣẹ́ nínú Islam ó ní alimusofaha ìbáraẹnilọ́wọ́ ìbáraẹnilọ́wọ́ ni ọ̀nà tí Islam tó gbé kalẹ̀ látàtí máa fi kíra pẹ̀lú iṣẹ́ so eléyìí báyìí òun náà nìkan tí a tún rí láti ṣàlàyé lónìí fún wa pé Islam gbé ìgbáraẹnilọ́wọ́ kalẹ̀ ká máa fi kíra pẹ̀lú iṣẹ́ ó dẹ̀ gbé ká sálámà fúnra wa ó gbé kalẹ̀ ká máa fi kíra pẹ̀lú gbólóhùn àgẹ́ bí a ṣe máa ń ṣàlàyé fún wa ètò yìí tí a ń gbọ́ yìí àwọn jama masalati Fatima ní òpó màálù àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lẹ́ wọn bá lè kíọ́lá kọ́nà wọn bá lè kíọ́lá kí ọba wa fi àlùbáríkà sí iṣẹ́ ṣe wọn ọ̀làlá ilaha illallah èmi tí mo ń bá yín sọ̀rọ̀ òun náà ni ọmọ ìyá yín Abdulrazak bin Hasan al-Ejibowi tí ó gbajúmọ̀ sí àfẹ́jìbò àfẹ́jìbò nọ́mbà mi òun náà ni zero eight zero sixty two forty three seventy two eighty four tí a bá rí ẹni tó ní ìbéèrè lórí àwọn àlámọ̀rí tí a ń ṣàlàyé yìí àbí àlámọ̀rí ẹ̀sìn míì náà so tí a bá ti pè sórí aago yìí pẹ̀lú ògo Ọlọ́run bá a dá wa lóhùn ìbéèrè wa bí Ọlọ́run bá rí kílábà ṣe fún wa ní ìmọ̀ láti dáhùn rẹ̀ mọ́ hadha wallahu a'lam والسلام عليكم ورحمة الله وبركاته alhamdulillah wa salatu wa salamu ala rasulillahi wa ba'd eléyìí ni ètò ojoojúmọ́ tí a máa ń gbọ́ nínú ramadan eléyìí tó jẹ́ sí wípé a jama fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ a ètò wa ètò atawhid eléyìí tí ó máa ń wá sí etí gbọ̀ wa ní dédé àsìkò yìí a ní amoni fm òun náà ni à ń bá lọ a ẹ̀yin olùgbọ́ wa nílé eléyìí tí a ń gbìyànjú láti tẹ ìmọ́lẹ̀ sí tá à ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa kíkíni nínú Islam ilé tó yẹ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé wa ẹ rí i pé a ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí wa àti ọ̀rọ̀ wa nípa wípé ìdájọ́ kíkíni nínú Islam inú irú inú pòwú ló bọ́ sí nínú Islam àti sàlàyé tó pọ̀ eléyìí tí a sọ gbẹ̀yìn lánàá òun náà ni nípa atahiyatu bilfail ọ̀nà tí Islam gbàgbé ọ̀nà tí Islam gbé kalẹ̀ tá a máa fi kíra wa pẹ̀lú iṣẹ́ ọ̀nà yẹn náà ni almusafaha ìmọ̀ bara ẹni lọ́wọ́ eléyìí báyìí ó ní ọ̀nà tí islam gbé kalẹ̀ tá a máa fi kíra pẹ̀lú iṣẹ́ a ti ṣàlàyé ọ̀nà tí islam gbé kalẹ̀ tá a máa fi kíra pẹ̀lú gbólóhùn jàmáà ọ̀nà míì tó bá tún wá lè yàtọ̀ sí kákíra ẹni pẹ̀lú iṣẹ́ pẹ̀lú ká bara ẹni lọ́wọ́ tí a bá ń ṣe láwùjọ wa ọ̀nà yìí ọ̀nà tí ò tọ́nu ṣẹ̀ríà ni ọ̀nà tí ṣẹ̀ríà ò faramọ́ ni pẹ̀lú pé ká látara pé ká máa kíra wa pẹ̀lú pà ń kúnlẹ̀ fúnra wa à ń tẹrùnba fúnra wa à ń yọ̀dí sẹ́yìn fúnra wa àbí bẹ́ẹ̀ kọ́ à ń kúnlẹ̀ fúnra ẹni tá à ń fi kún méjèèjì kúnlẹ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ à ń dọ̀bálẹ̀ à ń nà fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo eléyìí báyìí nǹkan ṣẹ̀ríà ò faramọ́ kò wọlé nínú ṣẹ̀ríà ọ̀nà tí ṣẹ̀ríà gbàgbé tó gbé kalẹ̀ ká máa fi kíra pẹ̀lú iṣẹ́ òun náà ni al-musafaha a sì wa lórí ẹ̀ lánàá à nínú àwọn hadith tí ó ipe ẹ̀san àti ládá tí ń bẹ bí taba ṣe ní àfikún sí orí nípa hadith eléyìí tí a mú wá lánàá òun náà ni hadith tánàbí sallallahu alaihi wasallam tó sọ ànábì ní kò sí mùsùlùmí méjì bá ṣe wíyẹ lánàá náà ni yaltaqiyani tí wọ́n pàdé fayatasafahani táwọn méjèèjì wá bara wọn lọ́wọ́ àyàfi kó jẹ́ sí wípé lódì wọn bá ṣe bara wọn lọ́wọ́ tán tí ìjura wọn lẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ wọn mọ̀ fún dànù lábẹ́ ọwọ́ wọn ni ànábì sallallahu alaihi wasallam ní bá ṣe bara wọn lọ́wọ́ ni tán di ọwọ́ ara wọn mú yẹn ẹ̀sìn ọmọ fún jábọ́ yọmọ fún jábọ́ lábẹ́ ọwọ́ wọn ni ẹ jẹ́ ká wo bí ọlá nǹkan yìí bó ṣe lágbára tó ìmọ̀ ṣe musafaha kódà nínú hadithu anas bin malik radiyallahu anhu àwọn bí anas léèrè wípé ǹjẹ́ musafaha ìmọ̀ bara ẹni lọ́wọ́ òun ló ṣe kíni òun ni ó gbajúmọ̀ lásìkò àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tó máa ń ṣe tí wọ́n ní nǹkan míì tó ń ṣe ni ó ní musafaha ni ìbara ẹni lọ́wọ́ Ah, insha allah ta'ala eléyìí làwọn kan tí a fẹ́ tan ìmọ́lẹ̀ sí dáadáa jù bẹ́ẹ̀ lọ ní orí ètò yìí insha allah. Ah, ṣé wàá rí láwùjọ wa nínú àṣà yorùbá àti àwọn elédè míì náà tán bá nírú àwọn àṣà tí a fẹ́ ṣàlàyé yìí àwọn ọ̀nà táwọn gbà máa ń kíra wọn pẹ̀lú iṣẹ́ òun ni à ń tẹ̀kí rẹ ni à ń kúnlẹ̀ fún rẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ à ń dọ̀bálẹ̀ fún rẹ ni kí ni àti ṣẹ̀rẹ̀ àkọsílẹ̀ báyìí. Ah, tí a bá wọnú alukur'an nínú sọ́rọ́tù sọ́rọ́tù al Aya kan bẹ tí àwọn èèyàn tí wọ́n máa ń lò lẹ́rìí lórí pé a kò burú kákẹ́ kátẹ̀ kíra wa kò burú kásìkẹ́ni kátẹ̀ kíra wa nítorí pé kíni ó ṣe bí ọlọ́run ọba àlékelá náà pa àwọn màláìka láṣẹ láti tẹ̀ kí anabi adam aleyhi salatu wasalam láti fi sàpọ́nlé láti fi buyì kún anabi adam aleyhi salatu wasalam so a jẹ́ sí pé bàbá ṣe bẹ́yìí eléyìí báyìí ò burú nìyẹn kò tí ì báyìí nísìn àmọ́ ṣùgbọ́n kí n tó kí n tó lọ síbi eléyìí báyìí ṣe ọ̀rọ̀ tí à ń ṣàlàyé yìí wọ́n pe kíni kan ní asujud asujud kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ńlọ irú kálímà lafzu as-sujudu yìí ló wá nínú suratul Baqara òun ló sì wá nínú suratu Yusuf eléyìí tó pé a tẹ ìmọ́lẹ̀ sí ìtumọ̀ rẹ̀ pẹ̀lú gọ́lọ́wọ́n ba ṣùgbọ́n tá a bá sọ pé as-sujud kí náà gbà lérò pẹ̀lú ẹ̀ ó dùn mọ́ mi láti ka tíra yìí sí wa létí at-tafsir títí àfáwa at àfáwa at àwọn ni Sheikhul Azhar nígbà tó wà nílé ayé kọ́lọ́mọba àlékílá kọ́ba fi ọ̀run kẹ́ àgbàfà ni kọ́lọ́mọba àlékílá kọ́ba fọ̀run kẹ́ wọn. nínú tafsiru wọn tán pè ní alwasiitu tafsiru yìí ìdí mẹ́ẹ̀ẹ́dógún ni fifteen volumes ó ní tafsiru yìí tá a bá lọ ka tafsiru náà nínú ìgbà tó ń sàlàyé àyà tó wà nínú suratul baqara tọ́lọ́mọba àlékílá ti pa àwọn màláíkà láṣẹ láti sùjúdù fún anabi adam ó ní mo fẹ́ kà fún wa yìí ẹ ká lọ wo àyà náà wọ́n ní wa sùjúdù wọ́n ní asujudu tó wà níbi yáyà yìí nǹkan pè ní wọ́n ní asujudu wọ́n ní nǹkan tán pè ní asujudu lughatan atadhalulu walkhudu'u ma inkifadi bi inhina'in wa ghayrihi wọ́n ní nǹkan tán pè ní asujud lughatan nínú èdè wọ́n ní atadhalul ká yẹpẹrẹ ara ẹni walkhudu'u ma inkifad bákan náà ká tẹrùnba ká tẹríba pẹ̀lú pé a pẹ̀lú pé ká àti àwọn nǹkan míì tá a máa ń gbà ṣe sùjúdù fúnra ẹni tó jẹ́ sí wípé àfi ń yẹpẹrẹ èèyàn fún ẹni tí àfi ń yẹpẹrẹ ẹni fẹ́ni tá a ṣe fún kò tí ì bá ń sìn as-sujudu lughatan at-tadhallulu wal-khudu'u ma'a inkhifadi bi inhina'in wa ghayrihi wọ́n ní wa khussa fi ash-shar'i bi wad'i al-jabhati 'ala al bi qasdil ibada pẹ̀lú àníyàn pàǹjọ́sìn naam tí a bá wo ìtumọ̀ gbólóhùn yìí a rí i pé nínú èdè asùjúdù lughatan n tán pè ní sùjúdù nínú èdè títẹ̀ ká tẹ̀ wọ́n ń pè ní sùjúdù nínú èdè àmọ́ nínú ṣẹ̀ríà n tí wọ́n sa lẹ́sà fún tán bá ti lo sùjúdù nínú ṣẹ̀ríà n tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ tí wọ́n sa lẹ́sà ìtumọ̀ rẹ̀ n tán sa ìtumọ̀ rẹ̀ lẹ́sà fún òun náà ni fífi gbangba wájú kanlẹ̀ bí qasdil ibada pẹ̀lú àníyàn pé à ń jọ́sìn nam ibadallah tábà wá ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ nǹkan nínú èdè àti ìtumọ̀ nǹkan nínú ṣẹ̀ríà báwo ni a ṣe máa ń lò pẹ̀lú nǹkan báyìí ìpìlẹ̀ ni wípé a ní nǹkan tán pè ní almaana lughawi a ní nǹkan tán pè ní almaana al-urfi a ní nǹkan tán pè ní almaana al-istilahi nǹkan tán pè ní almaana al gbogbo àwọn nǹkan tí mo kà yìí ló ní bí a ṣe ń lò nínú kéwu ṣe wá rí gbogbo nǹkan pátápátá nígbà tí a bá ti rí wípé ṣẹ̀ríà takò àbí a rí wípé ṣẹ̀ríà lò sọ́nà míì bá míì so nǹkan tá a bá ti rí léde lárúbáwá a máa tú sí ìtumọ̀ táwọn lárúbáwá gbàgbọ́ yé tán gbà lérò pẹ̀lú ẹ̀ nítorí pé kí ni ọlọ́run bá lè gájú kó yọ pé òun sọ alukur'an kalẹ̀ bí lisanin arabiyyin mubin pẹ̀lú èdè lárúbáwá eléyìí tó clear lòun fi sọ alukur'an kalẹ̀ so látara báyìí tí a bá rí nǹkan kan nítorí pé èdè tá a fi ń bára wa sọ̀rọ̀ èdè tí tó fi gbé ṣẹ̀ríà wá fún wa èdè lárúbáwá ni so àkọ́kọ́ mọ̀ pé kí ni lárúbáwá gbà lérò pẹ̀lú nǹkan yìí àyàfi tá a bá fẹ́ yọ ìdájọ́ ṣẹ̀ríà ń bẹ̀ kò tí yé báyìí nísìnyí so ìgbà yẹn láìsẹ̀ tó wá máa wo àwọn abala míì so hadha wallahu a'lam eléyìí báyìí òun náà níbi tí a dùn sí ní òní ní àsìkò yìí pẹ̀lú gọlọ́mà lónìí pẹ̀lú gọlọ́mà ọba láti jẹ́ kó yé wa pé ọ̀rọ̀ nípa asujud òun nìkan tí a fẹ́ ṣàlàyé fún wa pẹ̀lú nǹkan tí àfọwà àtọ̀ntọ́wì tọ́jẹ́ sheikhul azhar tó fi ṣàlàyé ẹ̀ so èmi tí mo bá yín sọ̀rọ̀ òun náà ni ọmọ ìyá yín abdulrazak bin hasan al-ijbowi tí àwọn wà lórí ètò at-tawhid tí jama fatima ní masalasi fatima lóko màlúù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lẹ́wọ̀n balẹ̀kẹ́lá kọ́lọ̀ kó jẹ́ kí sẹ́ni kọ̀ọ̀kan wa ní àǹfààní kọ́lọ̀ balẹ̀kẹ́lá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọlọ́run balẹ̀kẹ́lá ti fẹ́ ká gbọ́yé subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa 那么讲？ alhamdulilah wasalaatu wasalaam ala rasulihi nabiyil karim adúpẹ́ fún ọlọ́wọ́n ba àlékún kí ọlọ́wọ́n ba àtúrà jẹjẹ tó ọlọ́wọ́n ba kọ́mọ bá síwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam ètò tí a wà lórí ẹ̀ wọ́n náà ni ètò àtàwíhìd eléyìí tí masalasi fatima ní òpó màálù àwọn jama masalasi náà tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ kíkí rẹ̀ nínú islam eléyìí tó yẹ pé a ti dé orí ìdájọ́ títẹ̀kírẹ ni ìhàwó ni sharia kọ sí ilé ìta pè ní àtàhíyàtú bilfẹ́ẹ̀l kí ni islam sọ nípa ọ̀rọ̀ yìí àwa ní nínú àwọn ẹ̀rí tí àwọn èèyàn máa mú wá láwùjọ wa wípé a kò burú ká tẹ̀kírẹ ni kò burú ká fi ká ká tẹ̀fà gbalagbà kò burú ká ṣe kínní wọ́n ní ẹ̀rí lórí ẹ̀ òun náà ni aya tí ọlọ́run balẹ̀kẹ́lá ti ń pa àwọn màláìka láṣẹ nínú suratul baqara tọ́lọ́run balẹ̀kẹ́lá ń pa wọ́n láṣẹ pé kán ṣe sùjúd fún adam àwa ní kí a gbé àyà yìí yẹ̀wò pẹ̀lú àbí àwọn olùmọ̀ nípa tafsir àwọn al-mufassirun bí wọ́n ṣe ṣàlàyé àyà yìí káwọn máa gbọ́ àyà Qur'an yìí pẹ̀lú ìfẹ́nu wa káwọn gbọ́ yé sórí ìfẹ́nu ara wa ká gbìyànjú káwọn nǹkan tí àwọn ẹni ṣáájú àwọn olùmọ̀ tán sọ lórí ẹ̀ so àwa mú àfàwà àmútírà àfàwà tafsiru àfàwà at-Tantawi tá a pè ní al-Wasit títí àfàwà at tán jẹ́ Sheikhul Azhar nígbà tó wà nílé ayé àfọwà a ní tafsiru yìí mujalladu mẹ́ẹ̀ẹ́dógún ni volume fifteen volumes ni so àti ń ka ọ̀rọ̀ náà lọ àṣàlẹ̀ nípa sujud ní àná naam ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ nítorí àsìkò wa wọ́n ní walil ulama'i fi kayfiyati sujudi alladhi umira bihi al-mala'ikatu adama aqwalun wọ́n ní àwọn olùmọ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa àlàyé báwo ni sùjúdù tọ́lọ́wọ́n bá àlékẹ́lá pa àwọn màláìka lásẹ̀kan sí fún Adama ádámà yẹn báwo ni àwòrán rẹ̀ ṣe wá àwọn àfáà ní àwọn àlàyé tó pọ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ arínú wọn tẹ́ni wọ́n forí kanlẹ̀ ní arínú wọn tẹ́ni wọ́n forí kanlẹ̀ wọ́n sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó pọ̀ àfáwa àtọ̀ntọ́wì rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí sínú tírà yìí wọ́n ní arjahuha wọ́n ní àmì eléyìí tó rinlẹ̀ jù eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ jù àfáwa tó ń sọ̀rọ̀ yìí wọn kì í sọmọ Saudi Arabia o ọmọ Egypt ni wọ́n wọ́n ní arjahuha anna sujud al-ma'mura bihi fil ayati yuhmalu ala al-ma'na al-ma'rufi fi al-lugha wọ́n ní àmì eléyìí tó tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú gbogbo ọ̀rọ̀ táwọn afa sọ lórí ọ̀rọ̀ yìí òun náà ni pé sùjúùdù tí wọ́n pa wọ́n láṣẹ tán pa àwọn màláìka láṣẹ kí wọ́n ṣe nínú àyà yìí yuhmalu ala al-ma'na al-ma'rufi fi al-lugha á gbé sí orí ìtumọ̀ tí ó gbajúmọ̀ tá a mọ̀ nínú èdè òun lágbélé lórí kò tí yé báyìí nísìnyí wọ́n ní nǹkan tí á gbé lórí nìyẹn ay anna Allah ta'ala amarahum bi بفعل تجاه آدم أن الله تعالى أمرهم بفعل تجاه آدم يكون مظهرا من مظاهر التواضع والخضوع له تحية وتعظيما وإقرارا له بالفضل دون وضع الجبهة على الأرض الذي هو عبادة إذ عبادة غير الله شرك يتنزأ الملائكة عنه wọ́n ní nǹkan tí ó wà ń bí ni pé ọlọ́run ọba àríkíọlá ó pa wọ́n láṣẹ láti ṣe iṣẹ́ yìí fún anabi adam aleyhi salatu wasalam wọ́n lélẹ̀ báyìí sì ni ó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tó ń ṣàfihàn ìtẹríba ìrẹ̀rẹ̀ nílẹ̀ fún anabi adam aleyhi salatu wasalam nítorí pé wọ́n ṣe kínní láti kí anabi adam ni wọ́n dẹ̀ ṣe láti fi gbé anabi adam tóbi ni wọ́n ní bákan náà wọ́n fi ṣe àfihàn ilẹ̀ ìlọ́lá anabi adam lé wọn lórí ni pé ẹni ìlọ́lá jù wá lọ wọ́n ní eléyìí báyìí dúnà wàdùn ìjàbàtì alẹ́ ọ̀rọ̀dì wọ́n lé léyìí ṣe pé wọ́n fi orí wọn kanlẹ̀ wọ́n fi gbangba wájú wọn kanlẹ̀ alẹ́dì huwa àìbáadà eléyìí tó jẹ́ sí pé ṣíṣe báyìí ńkọ́ àìbáadà lélẹ́yìn já sí. ìfẹ́ àìbáadà tó rẹ̀ láhi ṣirkun wọ́n ní torí pé ká máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run ọba ẹbọ ni o ká máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run ọba ẹbọ ni yatanazza ul malaikatu anhu wọ́n láwọn màláìka sì mọ́ kúrò níbi gbòòrú nǹkan báyìí náà tẹ́ bá wo nǹkan tí àfa wa àtọ̀ntọ́ wí ní tí wọ́n ṣàlàyé báyìí wọ́n ní tá a bá wo ìtumọ̀ sujud nínú lúrọ̀ nínú èdè ní tí wọ́n ń túmọ̀ sí òun náà ni pé kí a tẹ̀ fún ni ká yẹpẹrẹ ara ẹni fún ni ká tẹríba kí a tẹ̀ fún ni wọ́n ní nǹkan tó máa ń túmọ̀ sí nìyẹn àmọ́ nínú nínú nínú nínú ṣẹ̀ríà wọ́n sa ìtumọ̀ yẹn lẹ́sà fún fífi gbangba wájú kanlẹ̀ pẹ̀lú àníyàn pàfin ṣe ìbádà wọ́n wá ní àmọ́ tá a bá wo áyà yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àfa sọ nípa ìtumọ̀ áyà yìí kò tí ì báyìí wọ́n ní àmọ́ eléyìí tó rinlẹ̀ jù eléyìí tó lálàáfíà jù eléyìí tó wọlé jù lọ òun ni ká gbé sórí ìtumọ̀ rẹ̀ nínú èdè ilé ìta ti máa ń pa rẹ̀ eré tó pé ó ti gbajúmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó túmọ̀ sí wípé ìpìlẹ̀ tẹ́ kọ́kọ́ gbé nǹkan sí òun náà ni kí ni o al-ma'na ẹ kọ́ gbé sí kò tí yé báyìí nísìn so ẹ gbé sí ìpìlẹ̀ rẹ̀ nínú èdè kò tí yé báyìí nísìn so eléyìí báyìí lọ́fà ló fi jẹ́ sí pé eléyìí tí a fa wa yìí tí wọ́n rọ jaha eléyìí tó fi hàn rẹ̀ ni eléyìí tá a ti mọ̀ wípé tá a ti mọ̀ ìtumọ̀ rẹ̀ sí nínú so látara báyìí àwọn ẹ̀rí tá a bá ń rí tán sọ pé sujud tán sọ pé sujud tán sọ pé sujud kò tí ì báyìí nísìnyí ẹ kọ́kọ́ máa gbé sórí alimáàlẹ lóhùrì kò tí ì báyìí nísìnyí pé ìtẹ̀fúnni òun náà ni wọ́n ṣe kí ni nọ́mbà wa sọ ń bẹ̀ ìtẹ̀fúnni nọ́mbà wa sọ ń bẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wasallam kò ní sọ fún àwọn sọ̀hábà wípé kí ni o wípé kan máa fi wa gbangba wájú kanlẹ̀ fẹ́nìkan láyéláyé bákan náà ni pé àwọn sọ̀hábà ridwanullahi alaihim eléyìí báyìí ti yé wọn wípé a kì í fi gbangba wájú wa àbí oríkèéríkèé ara méjèèje a gbọ́dọ̀ fi ṣe kíni a gbọ́dọ̀ lóko pé fẹ́ni kankan yàtọ̀ fọlọ́wọn ba kò tí ì bá ní ìsìn fi jẹ́ pé ní tá máa ń sọ̀rọ̀ nípa asujud asujud ní tá a gbà lérò pẹ̀lú ẹ̀ nínú lúgọ̀ òun náà ni ìtẹ̀fúnni kò tí ì bá ní ìsìn yìí so tá a bá dẹ̀ hadith anabi tá a rí Qur'an kò tí ì bá ní ìsìn so nínú àwọn ọ̀nà tá a máa ń gbà tu òní pé kí ni àwọn lárúbá gbà lérò pẹ̀lú nǹkan yìí kí ni àwọn lárúbá kí náà gbọ́yé pẹ̀lú nǹkan tí ntí anabi sallallahu alaihi wasallam àbí nǹkan tọ́lọ́wọ́ bá lè kíláà sọ yìí so eléyìí báyìí ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí a máa ń gbà láti gbọ́ nǹkan yé nínú Islam náà eléyìí báyìí mo mú alwasitu tó jẹ́ ti tàfáwà àtọ̀ntọ́wì ni tá a bá lọ́wọ́ tafsiru alimami tọ́bari imamu nufasirin á ba nǹkan tí ó rí báyìí náà bá ṣe bá ń bẹ̀ nìyẹn tá a bá lọ́wọ́ tafsiru alimami qurtubi á ba láyé náà ń bẹ̀ ní ìfọ́síwẹ́wẹ́lẹ́kùnrẹ́ bákan náà tá a bá lọ́wọ́ tafsiru ibn kathir tafsiru ibn kathir rahimahullahu ta'ala a bá ọ̀rọ̀ yìí náà ń bẹ̀ tábàlówó tafsirul Baghawi àtàwọn tafasir tó pọ̀ lọ lóríṣiríṣi a bá ń bẹ̀ bó ti ń ṣàlàyé nìyẹn wípé eléyìí báyìí òun ni nǹkan tí ọlọ́run bá àlékiọ́lá tí ó ń pa àwọn màláìka láṣẹ nínú àyà yìí kò tí ì bá ní sìn so a ní àwọn àfáà so wọ́n sọ ìyapa wọ́n ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí pé ǹjẹ́ wọ́n forí kanlẹ̀ àbí wọ́n forí kanlẹ̀ ṣùgbọ́n èlé tó rinlẹ̀ jù kò tí ì bá pẹ̀lú kan tí alimami Tantawi tí wọ́n ṣàlàyé òun wípé a àwọn màláìka wọn àforí kanlẹ̀ fún anabi adam wọn kàn tẹ̀ fún anabi adam alayhi salatu wasalam ni títẹ̀ tán wá tẹ̀ lọ́jọ́ ní lọ́hùn náà ń pè ní sujud kò tí ì bá ní sọ tá a bá ń sọ ìtumọ̀ sujud sí títẹ̀ kéèyàn kan máa takò wípé ẹ títẹ̀ náà ń pè ní sujúdu àbí bóun náà ṣe máa pe ìtẹ̀ ní sujúdu ṣé bí àwọn oríkèéríkèé ara méjèèjì ò pé wọn àfi wájú kanlẹ̀ wọn àfi kíní kankanlẹ̀ so gbogbo eléyìí báyìí inshallah àlàyé ọmọ padà wá ní orí ẹ̀ so látara báyìí eléyìí báyìí náà tún jẹ́ àlàyé tá a fẹ́ ṣe fún wa nípa tí a bá ń padà ń ṣe àlàyé tá à ń mú àwọn ẹ̀rí wá lórí ẹ̀ àti àwọn ọ̀nà tí àwọn ẹni ìṣáájú náà gbàgbọ́ yé sí abẹ́lọ́wọ̀n balẹ̀ kí lákọ́lọ́n kó jí kí ó ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wa ètò tí a ń gbọ́ yìí òun náà ni ètò at-tawhid eléyìí tí àwọn jama masalasi Fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ òun náà ni ọmọ ìyá yín Abdulrazak bin Hassan al-Ijbowi tí mo gbajúmọ̀ pẹ̀lú afẹ́ ìjìbò afẹ́ ìjìbò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fẹ́ni tí ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ abẹ́ ó ní ìbéèrè kan sí méjì lórí àwọn àlámọ̀rí tí à ń sọ yìí àkó pè mí sí orí zero eight zero sixty two seventy two eighty four zero eight zero sixty two forty three seventy two eighty four hadha wallahu a'lam subhanaka allahumma bihamdik ashabu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. considera bene. alhamdulillah wassalatu wassalamu ala rasulihi wa ba'd ọpẹ́ ni fún Ọlọ́run ba àlékún kí Ọlọ́run ba tí ó ra jẹjẹ tán Ọlọ́run ba kọmọ bá aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà anabi sallallahu alayhi wa sallam àti àwọn alẹ àtàwọn sahaba àti gbogbo olùjẹsí fún Ọlọ́run ba pẹ̀lú lànà anabi sallallahu alayhi wa sallam ila qiyami sa'a títí dẹjọ gbẹdẹ qiyama allahumma amin. a ètò tí a wà lórí ẹ̀ wọ́n náà ni eléyìí tí àwọn jama masalasi Fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ eléyìí tí a ń bá lọ lórí ètò náà òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ kíkíni nínú Islam àwa ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ìkúnlẹ̀ kíni wípé ǹjẹ́ ó wọlé nínú sharia Islam àbí kò wọlé àní nínú àwọn ẹ̀rí tí àwọn èèyàn máa ń mú wá òun náà ni aya tó wà nínú Suratul Baqara tọ́lọ́mọba àlẹ́gá ti ń pa àwọn màláìka láṣẹ láti ṣe sùjúdù fún Nabi Adam a ti ṣàlàyé àyà náà ní àná pẹ̀lú tafsiru àfáwa àtọ̀ntọ́wì tán pè ní alwasito òní a fi ṣàlàyé àyà náà àfáwa yìí àgbàfà ni wọ́n ní azhar al-azhar sharif àwọn ni sheikhul azhar ní àsìkò wọn so tafsiru yìí mujalladu mẹ́ẹ̀ẹ́dógún ni a ti fún wa ní àná pẹ̀lú gbọ́nà wa ilé táwọn tẹ̀síwájú lórí ẹ̀ òun tó ní ẹ̀rí mi táwọn yẹn tó mọ́ mú wánú al-Qur'an òun náà ni àyà tó wà nínú suratu Yusuf aya tí ó wà nínú suratu Yusuf ibi tí ọlọ́run bá dikla ti ń sọ̀tà nabi Yusuf alayhi salatu salam fún wa wa rafa'a abawihi ala al-arsh wa kharru lahu sujjada ibi tí a fẹ́ lò nínú aya yẹn náà nìyẹn mahallu shahidi náà nìyẹn àyè ibi tí a fi fi sẹ̀rí nínú aya yẹn náà nìyẹn táwọn yẹn máa ń lò náà wípé ebi anabi yaakub alayhi salatu salam àti ìyá anabi yusuf alalqawli rajih lórí gbólóhùn tí ó tẹ̀sùn jùlọ àti àwọn ikhwa àwọn ọmọ ìyá rẹ̀ mọ́kọ̀kànlá yòókù ṣé bí wọ́n ṣe sùjúdù fún anabi yusuf aleyhi salatu wasalam tó bá yẹ pé léyìí ò dáa ni tó bá yẹ pé kò dáa ká máa ṣe fúnra wa ni kí ló dé tán fi ṣe bẹ́ẹ̀ so àpọ́nlé ni àfi ń pọ́n rẹ̀ nílé ni so ilé ìbáraẹni afẹ́ gbìyànjú káka ká ṣàlàyé fún wa lónìí pẹ̀lú gọlọ́n ọba alábọ́ọ̀ì lórí ìmọ̀lẹ̀ bí àwọn anfasirun gẹ́gẹ́ bọ́n ṣe ṣàlàyé ẹ̀ yóò tún kọ́kọ́ wù mí kí n kọ́kọ́ kà sí wa létí bákan náà tíra alwasiitu tó jẹ́ tafsiru àfáwà àtọ̀ntọ́wì èyí tó yẹ pé a kà fúnra wa lánàá tí a fi ṣàlàyé àyà tó wà nínú suratul Baqara tí tafsiru iná mo tún fẹ́ tún kà lónìí nítorí pé àfáà yìí ọmọ Egypt ni torí káwọn bá máa sọ pé ah, ẹ̀sìn Saudi ni àṣà Saudi ni nǹkan kan ni ọ̀rọ̀ ṣẹ̀rí àlélẹ́yìí ọ̀rọ̀ ìsìn lélẹ́yìí báyìí kì í sọ̀rọ̀ Saudi kò tí ì bá ní sin so àwọn àṣà tá a bá ń ṣe tí Islam ti takò ẹ jẹ́ ká fi àwọn àṣà yẹn lẹ̀ ìgbà tí wọ́n ń sàlàyé nípa àyà wa kharru lahu sujjada ẹ jẹ́ ká lọ wo tafsiru àfàwà tafsiru àfàwà Tantawi tán pé ní al-Wasitu ká lọ wo tafsiru yẹn nígbà tó ń sàlàyé àyà yẹn nínú suratu Yusuf wọ́n ní wa kharru lahu sujjada ay wa kharra Yaqubu wa usratuhu sajidina min ajli Yusuf wọ́n ní anabi yakub aleyhi salatu wasalam àtàwọn fámìlì ẹ̀ wọ́n ṣe kíni o wọ́n ṣe khurur lẹ́ni tí ó ṣe sujúd fún anabi yusuf aleyhi salatu wasalam wọ́n ní wa kana dhalika jaizan fi shari'atihim wọ́n ní eléyìí báyìí dẹ̀ ní ìmọ̀ ìṣe sùjúùdù tí wọ́n ṣe títẹ̀ tí wọ́n tẹ̀ fún anabi yusuf aleyhi salatu wasalam yìí nítorí pé ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí náà nǹkan tí àwọn almufassirun tí wọ́n rọ̀ jáha jùlọ òun náà ni pé wọ́n tẹ̀ fún anabi yusuf ní aleyhi salatu wasalam wọ́n fi wájú kanlẹ̀ wọ́n fi oríkèéríkèé méjèèjì wọ́n fi kanlẹ̀ fún anabi yusuf aleyhi salatu wasalam wọ́n ní eléyìí tá a bá sọ pé wọ́n ṣe fún anabi yusuf yìí pé anabi yakub àti ya anabi yusuf àtàwọn ọmọ ìyá rẹ̀ yòókù náà wọ́n tẹ̀ fún anabi yusuf yìí wọ́n ní wàkánà dhalika jaizan fi shari'atihim afa wo ni sọ̀rọ̀ yìí jama'a afa wa at wọ́n léléyìí tá a sọ pé wọ́n ṣe ọ̀tọ́nu ṣẹ̀ríà tí wọ́n ní o ẹ ti pọ̀rọ̀ yìí clear ó túmọ̀ sí pé nu ṣẹ̀ríà tí wa kò tọ́ ni wọ́n fi yíyan báyẹn kò tíye báyìí nísìnyí òun nìkan tó ṣẹlẹ̀ níbí báyìí fún gbogbo ẹnikẹ́ni tó bá ké nǹkan tá ń pè ní ìmọ̀ usulul fiqh wọ́n wà kánà dhalika jaizan fi shari'atihim ala annahu launu min at-tahiyyati wọ́n ní tí anabi yakub anabi yakub àti ìyàwó rẹ̀ tí ṣe ìyá anabi yusuf alayhi salatu salam àtàwọn ọmọ ìyá rẹ̀ mọ́kànlá tán sí fún anabi yusuf tán tẹ̀ yìí ó tọ́nu ṣẹ̀ríà tiwọn ni inú ṣẹ̀ríà tiwọn ló ti tọ́ kò tọ́nu ṣẹ̀ríà tiwa wọ́n lélẹ̀ báyìí ọtọ́ lórí wípé ó ọ̀nà kan tó máa fi ń kíra wọn nìyẹn wa laysa al-maqsudu وليس المقصود به السجود الشرعي الذي لا يكون إلا لله wọ́n ní kìí ṣe tí wọ́n gbà lérò pẹ̀lú sùjúdù tó wà ní báyìí òun náà ni àsùjúdù ṣẹ̀rì ìforíkanlẹ̀ tá a ti mọ̀nú ṣẹ̀ríà ẹ́ nítorí pé li'annahu la yakunu illa lillahi ta'ala wọ́n nítorí pé eléyìí báyìí ká foríkanlẹ̀ tá a ti mọ̀ sùjúdù tá mọ̀ nínú ṣẹ̀ríà kò tọ́ka ṣe fẹ́ nìkan kan àfọlọ́wọ́n ba nìkan báwo lẹ ṣe wá fẹ́ rò yí pé anabi yakub tó jẹ́ anabi ọlọ́wọ́n ba àti ìyá anabi yusuf tó náà jẹ́ nire àtàwọn ọmọ ìyá rẹ̀ mọ́kànlá báwo lẹ ṣe rò pé ń tọ́tọ́ sí ọlọ́run bá báwo lẹ rò pé wọ́n ṣe fún anabi yusuf alayhi salatu wasalam àti báwo lẹ ṣe rò pé anabi yusuf náà tẹrí gbà anabi yusuf wọn mọ wò wọn ń tà ń ṣe fọlọ́run ẹ ìforíkalẹ̀ tó yẹ pa ń ṣe fọlọ́run ọba kan wà mọ̀ fún anabi yusuf kan anabi yusuf máa wò wọn ràn wọn ní kò rọrùn bẹ́ẹ̀ láíláí ọlọ́run ọba nìkan ló nìyẹn àgbọ̀dọ̀ sí fẹ́lẹ́ yàtọ̀ fọlọ́run ọba ìtàn ṣe fún anabi yusuf alayhi salatu wasalam òní kí wọ́n tẹ̀ fún anabi yusuf eléyìí dẹ̀ ní nínú ṣẹ̀ríà tiwọn ni ó ti tọ́ lórí báyìí nísìn ó túmọ̀ sí pé sheikh alimamu tontowi sheikh atontowi sheikh al-azhar àwọn náà gbà yí pé ṣẹ́ríù tiwọn ni ẹ̀wà ṣẹ́ríù man qablana laysa shar'an lana ṣẹ́ríù àwọn tó ṣáájú wa kì í ṣe ṣẹ́ríù fún wa bó ṣe nípa nínú àwọn afáta ní ṣẹ́ríù man qablana shar'un lana pé ṣẹ̀rí àwọn tó ṣáájú wa ṣẹ̀rí àwa náà ló jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹwà marjuh ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ilé tó wà rajih ar-rajihu òun ni pé ṣẹ́ríù man qablana laysa shar'an lana nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé wàkánà nàbí yìí yúbà àfi ìlà qawmihi khassa wàbùrẹ́sì ìlà nasi kaffa àwọn ànábì tó ti kọjá lọ ìjọ wọn ẹnìkan lọ́wọ́n bá àlékẹ́lá máa ń rán wọn sí ṣẹ̀rí àwọn ọkọjá àwọn ìjọ wọn so ṣẹ̀rí àwọn òwà binding lórí tiwa kò tí yé báyìí sìn wàbùrẹ́sì ìlà nasi kaffa àmẹ́mi ànábì lọ́wọ́n bá àlékẹ́lá rán sí gbogbo àgbáláyé ṣẹ̀rí àtẹ̀mí olóṣèkínni òní ọ̀kárí gbogbo àgbáláyé ṣẹ̀rí àwọn tó ti kọjá lọ ìjọ tiwọn ni ọlọ́wọ́n bá àlékẹ́lá ànábì tá a rán sáwọn ọmọ ìsírẹ́lì ní ṣẹ̀ríà tiwọn nìyẹn kì í ṣe ṣẹ̀ríà tiwa ó ti bá ní sàtì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣẹ̀ríà wọn kọ́bílá náà lè ṣe ṣẹ̀ríà lánàá ṣẹ̀ríà àwọn tó kọjá lọ síwájú wa kì í ṣe ṣẹ̀ríà tiwa fèlè báyìí ni ọ̀rọ̀ tí alimami Tantawi aleyhi rahmatullah tí wọ́n ṣàlàyé nínú tafsir wọn eléyìí tí à ń ṣàlàyé lọ ẹ̀rí pé alimami Tantawi náà ó túmọ̀ sí pé àwọn náà fara máa ń kúnlẹ̀ kiri ẹni náà fi sọ pé eléyìí báyìí ó tọ́nu ṣẹ̀ríà tiwọn ni kò tí ì báyìí sìn so kò tọ́nu ṣẹ̀ríà tiwa eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ àtàbáwọlọ́wọ́ tafsiru Tabari imamul mufassirin àgbà afa àwọn olùmọ̀ nípa tafsir ẹni ṣáájú wọn imamul mufassirin alimamu Tabari rahimahullahu ta'ala nígbà táwọn náà ń ṣàlàyé àyà yìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan táwọn náà sọ so nígbà tán ṣàlàyé àyà yìí wọ́n ní ìtumọ̀ wípé kharru lahu sujjada insha allahu ta'ala àsìkò wa tí ó ti lọ à ń láǹfààní àti máa ṣàlàyé lè pẹ̀lú gọ́lọ́ba tó bá di lọ́la a máa ṣàlàyé fún wa pẹ̀lú gọ́lọ́ba ká gbọ́ nǹkan tí alimami tọ́bárí náà sọ lórí àyà yìí so abẹ́lẹ́ wọn bá lè kíra kọ́lọ̀ kó lò ní sábàbí dáadáa fún gbogbo gbogbo pátápátá tí ọ̀rọ̀ yìí ti ń létí gbọ́ wa àtàwọn tó padà tún máa gbọ́ àtàwọn tó padà tún máa gbọ́ la ilaha illallah àwọn tó so nígbàwọ́ ètò yìí òun náà ìjàmọ́ Fatima ní mọ́sálásí òkú màálù ní Ìlọrin kọ́lọ̀ bá lè kíra kó bá ṣe àlékún dáadáa wọn èmi tí mo bá ń sọ̀rọ̀ lọ́mọ ya yín Abdulrazak bin Hassan al-Ejibowi tá a mọ̀ sí àfẹ́jìgbò àfẹ́jìgbò nọ́mbà bá ní sọ̀rọ̀ mi ní zero zero sixty two forty three seventy two eighty four bá ti máa ń wí ní ojoojúmọ́ náà tabaarẹ̀ ń tó ní ìbéèrè lórí àwọn àlámọ̀rí àtàwọn àlámọ̀rí ẹ̀sìn míì tọ́nà ọba àdìkẹ́ bá fún wa nímọ̀ láti ṣàlàyé nípa rẹ̀ á ṣàlàyé lè tọ́nà ọba àdìkẹ́ bá ní ká nímọ̀ nípa rẹ̀ hadha wallahu a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh mélòó ló jù báyìí náà bóyá ká ṣe di ten àbí. naam. ok ok bisimilah ah bisimilah kò sí wàhálà ẹ jẹ́ ká ṣe. ah ẹ fi ṣe. kò sí nǹkan kan olùgbàjẹ́ tí wàá ṣe mí أهل الجنة كرامة من الله تعالى عجلها له ونعمة منه sọ́lá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo bẹ́ẹ̀ mo lè rọ́gbọ́n charge ẹ̀ lọ it's android i mean okay i um, mean okay. sẹ́nu rẹ̀ yìí tí o bá wò màá bá yín ẹ jẹ́ ń bá yín fi tèmi sí i yàwó yàtọ̀ tọ́jú eléyìí àbí kí n Okay. Okay. Okay. bóyá kò bára mu pẹ̀lú chájà yìí. chájà yẹn kéré sí. ó kéré sí àná. agbára chájà yẹn wò ni. ẹ ẹ ẹ mọ̀ rí àbáyé kéré sí. ok. ìbá kúlọ̀ bẹ̀ sí mi. ok ok.